طلقها البتة وهو غائب وفي رواية طلقها ثلاثا فأرسل إليها وكيله بشعير حديث ولاكجي nínú àwọn àhàdíìsì tó mú dájọ́ ọ̀rọ̀ tọ̀láàkù wá náà ni kí ni bóòlà ti ń rìn nínú sẹ̀ríà kí ni ọ̀tàkù kí ni ọ̀tàkù kílẹ̀ tọ́ gbogbo ẹni sẹ̀rí àyànjú ẹ̀tọ́ wo lobìnrin tí èèyàn kọ̀ ẹ̀tọ́ wo ló ní pàtàkì jùlọ nínú ẹ̀tọ́ obìnrin òun ni hadithu Fatima binti Qaisi. أن أبا عمرو بن حفص طلقها البتة Fatima bintu Qaisi nínú àwọn sọ̀hábìyà àtàwọn sọ̀hábì ànábì Muhammad sallallahu alaihi wasallam lóbìnrin ìṣẹ̀lẹ̀ tẹ̀lé láàrin wọn àti ọkọ rẹ̀ tá ń pè ní Abu Amr ibn Hafs ó sì kọ́ kalẹ̀ kíkọ̀ tó wá kọ́ yìí albatata kíkọ̀ yányán ni ìyẹn ni pé irú ẹlẹ́ẹ̀kẹta tá à ń wí lẹ́ẹ̀kan ńlọ́sẹ̀lẹ̀ láàrin Abu amuri àti ìyàwó rẹ̀ Fatima bí máa ná ó ti kọ́ lẹ́ẹ̀kínní òun ni eh, rìwáyà mi padà sàlẹ̀ yìí ń kọ́ lákọ̀ọ́ ha sàlẹ̀ àṣà ni. ó ti kọ́ ní ọgbà padà ọkọ̀ lẹ́ẹ̀kejì wọ́n tún jọ sopọ̀ padà ọwọ́ adi ẹlẹ́ẹ̀kẹta onítọ̀lákọ̀ ha albatata ìyẹn ni pé ó ti kọ́ níkọ̀ tí wọn ò lè sopọ̀ mọ́ àfikọ́ kúrò obìnrin bí ọlọ́ọ̀ kọ́lọ̀ dán ilé ọkùnrin mi wò wàhúwà ìbọn kọ́nà ń jọ tí ọ wàá kọ́ ní tẹ́lẹ̀ kẹta yìí wàhúwà ìbọn wọn ò sí lọ́dọ̀ ara wọn ìyẹn ni pé nínú ọkọ wà lórí ìrìn àjò àbọ̀ wà níbì kan ọwọ́ á kọ ìyàwó òun tó wà níbí báyìí nínú ṣẹ̀ríà ìsìláàmù kìí ṣe dandan ni pé gẹ́gẹ́ bá a ti wílẹ̀ kan pé àwọn òfin ń bẹ kò sí nínú òfin pé ní ọwà ń kánú ọlọ́ọ̀kọ̀ ìyàwó rẹ ti ń bẹ ńlọrin àfikọ́ wà lọrin o àà ò sí nínú òfin kò sí nínú òfin pé dandan ni kí ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ kọra wọn kí wọ́n wà níbi kan náà àbí kí wọ́n wà ní ìlú kan náà ara ẹ̀rí rẹ̀ ní pé njọ́tà abu hafsi yọ̀ǹda fáfímà wàhúwá ga ìlú abu hafsi ò sí ń lé njọ́ náà. nípa báyìí náà ntọ́jẹ́ pilẹ̀ sọ̀láàpù tá à ń pè ní nìkaáhù àsóhun náà ṣeé ṣe kọ́dà bọ́kọ àbíyàwó ọ̀bá ti ń bẹ̀ njí tọ̀láàkù náà fi ṣe é ṣe nù torí pé nítorí jẹ́ pìlẹ̀ rẹ̀ gan-an ìyẹn lè wà ń kánò nísìnyí kí wọ́n máa so ìdí rẹ̀ ní Ìlọrin kò sí ń takò nínú ṣẹ̀ríà pẹ̀tọ̀ bàbá ti so ìdí rẹ̀ tán o ẹ̀gbọ́n rẹ̀ ó mú wá bọ̀ ní ní kánò ọ̀la ìfì kọ́ra bó jìnà ju kánò lọ kọ́ra bó jẹ́ Amẹ́ríkà kò síbi àti lè so ìdí lópin ìgbà tá a bá ti rí ìmọ̀ ohun ẹnu rẹ̀ ìmọ̀ nǹkan rẹ̀ kíkọ pé mo fara mọ́ mo fẹ́ fẹ́ ní báyìí ẹ mà wá jẹ́ bí wàkílù ẹni tó bẹ̀ lọ́wọ́ ẹ pé ẹ sojú mi kò láì fi nu sẹ̀ríà ẹni tí ọba aráyè pé kọ́ wà níbi tí wọ́n ti so ìdí rẹ̀ kéèké dandan òun náà lọ́jọ́ débi pé ńjọ́ tí ìdí náà bá sì wá fẹ́ já kéèké dandan pé àfikọ́ wá jòkó kọ́ fẹ́nu ara rẹ̀ wí lójú wa àmọ́ a gbọ́dọ̀ rí i pé níta fi mọ̀ pé òun lọ sọ nǹkan báyìí àti bí nìkáhù ni àti bí tọ̀láàfù ni gbogbo ẹ̀ lágbọ́dọ̀ rí ìmọ̀ nǹkan kíkọ ni ìmọ̀ láyé nìsín ó fóònù ni gbogbo ń ta bá mọ̀ pé a kò ní sí báyìí báyìí ń bẹ̀ kìí ṣe pé tẹ́nìkan lọ lo nọ́mbà rẹ̀ tí ó fi fóònù gbogbo yìí ń la ẹni tó bá jẹ́ bí adájọ́ ṣẹ̀ríà ní dá sọ̀rọ̀ tọ̀láàfù àtọ̀rọ̀ nìkáàhùn náà bọ́ bá fẹ́ rújú gbogbo yóò ní ọ̀wádìí bọ́ bá ti ń pé à òun náà ni kìí ṣe kẹ́nìkan ló fowókọ rẹ̀ sí handwriting rẹ̀ náà ni àti bí olóhùn náà lòun kọ́ kò sí tó burú ká lò yóò ń máa ń bi nìkáàhùn ni àbí ń bi tọ́lá kù a ó fi sá rí àlùmọ̀àmàlà gbogbo ń tà ń pè ní mọ̀àmàlà à ń tajà ni à ń rajà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí náà lálẹ́ ṣe pẹ̀lú péyìn òtí ní ibẹ̀ mo bá ti ní ta lè fi mọ kí lérò ẹ̀ sọtí ọlọ́run. fa arsala ilayha wakilahu bi sha'ir ibi tá a wá ń lọ nìyí nígbà tí abu amri abu amri ẹ̀ rí i pé ó kinu àbí wọ́n lórúkọ rẹ̀ ní abdulhamid wa riwayatin ahmed òun ló kọ fatima bintu qaisi ó tún wá wò pé ara nìyẹn pé a àjọṣepọ̀ àwọn yìí kò rọrùn mọ́ àmì ìwọ̀n wá túmọ̀ báwa ti sọ ọ́ dì lónìí pé kò gbọ́dọ̀ dáa fún un mọ́ ẹlòmíín bàbá ti kọ̀yàwó àbọ̀ kọ̀kọ́ gbogbo èrò rẹ̀ ni pé kọ́ máa burú fún un tí wọ́n fi máa pé nígbà tó ti kú òní níbẹ̀ ni ò ti dáa fún un mọ́ kò rí bẹ́ẹ̀ ó sì ṣe pé pé ní ìjọsepọ̀ yìí yọ padà mẹ́yìn méjèèjì tẹ́lọ́hún bẹ́ẹ̀ bá ti yọ̀ǹda ara yín òǹkàlùkọ́ lọ̀ọ̀nà rẹ̀ ní rọrùn òun ni kòránì tún fi ní kọ́dà tún bu owó tó tówó òfúnru obìnrin bẹ́ẹ̀ kọ̀ láìfí. àbú amúri tí wọ́n á wò pé ah, ọ̀dà òun ti kọ́ lóòótọ́ kọ́dà kìí kíkọ́ tóun lè padà fẹ́ mọ́ kíkọ́ yanyan ni àmọ́ síbẹ̀ náà wàkílù rẹ̀ ẹni ọ̀ránṣẹ́ yìí ó tún wá mú ṣàìrù bíi nǹkan horo bí ọkà bàbà bíi bí àgbàdo táwọn máa jẹ ńgbà náà ó tún wá di ránṣẹ́ pé ẹ bá òun gbé fún Fatima ẹni tóun ti ṣe kíni ẹni tóun ti kọ́ lẹ táwọn ò sì lè fẹ́ra àwọn mọ́ tọ̀lákọ̀ ha àlìbátàtà. ibi yìí láti kọ́kọ́ yà lọ ibi ìdájọ́ pé ìran àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta tá a wí yìí ẹni akọ̀ lákọ̀ọ́kọ́ àbí tẹ̀ kejì àbí tiẹ̀ kẹta kílẹ̀ tọ́ wọn nípa ìmọ̀ gbọ́bùkátà jíjẹ mímu wọn ìran obìnrin alákọ̀ọ́kọ́ àtọ̀láàkù rọ́jẹ̀rì obìnrin tí ọkọ rẹ̀ tẹ̀sẹ̀ kọ̀ lẹ́ẹ̀kan tí ń sì ń bẹ nínú ìdá ta ló lè pósù mẹ́ta àbí kó dídí ẹ̀ yìí gbogbo ẹ̀tọ́ tóbìnrin ní ló ní gbogbo ẹ̀tọ́ tí ìyàwó ilé ní ló ṣe kí ni òun ló ní ìyàwó ń tọ̀ òun ní lópin ìgbà tí ọba ti ẹ̀ parí ìdá rẹ̀ ń ló fi lẹ́tọ̀ọ́ pé bọ́bá wo òun náà ni kó pé ìjà ti parí ẹ dákun ẹja gbọ́ yé dáadáa kò ṣẹ̀ṣẹ̀ nídìí kúrò obìnrin yìí ó ṣẹ̀ṣẹ̀ wá lọ kóòtù pé lóní ọmọ náà lóṣù ní mo ra bàtà fún kínní kan ni mo almutallaqo talaqan raj'iyya fi hukm az ipò ìyàwó nírú obìnrin bẹ́ẹ̀ wà títí tí ó fi parí ẹ̀dá rẹ̀ kọ́dà bọ́lọ̀mbá wá kádàrà pé ájàlí ọkọ̀ dé láàrin ìgbà ni yóò jogun rẹ̀ ó ti kọ́ ní kíkọ̀ tí èsè kíkọ̀ yányá tí wọn ò lè sopọ̀ mọ́ ó sì wà nù ìdá rẹ̀ nínú ìdá yìí lọ́kọ́ kú bí wọ́n bá ń pín táwọn ìyàwó yòókù báwọn ìyàwó mi bá ń bẹ nílé iye táwọn ìyàwó ilé lòun náà gbà. àkọ́kọ́ nìyẹn a jẹ́ pé ní ní kúkúrú obìnrin tó kọ́kọ́ ní kíkọ́ ta kọ́kọ́ rọ́jẹ́ yí ọlẹ́tọ̀ọ́ sí gbogbo ní tíyàwó lé ní ẹ̀tọ́ tí pàtàkì jùlọ jíjẹ múmu àti ibi tí ó máa gbé ànáfàkọ́tú wọ́tọ́kùnà jíjẹ múmu rẹ̀ àti àti kíni àti tí ó máa gbé ọkọ ìgbọ́dọ̀ provide ẹni tí a ti kọ̀ yanyan irú ẹ̀ ní ti Fatima bintu Qaisi ǹjẹ́ òun náà lẹ́tọ̀ọ́ sí níta ní ẹni tí ọkọ lè gbà padà ǹjọ́ lẹ́tọ̀ọ́ sí irú ẹ̀. èsì lórí eléyìí òun ni àkànú hadithi ní akẹ́kọ̀ọ́ gbàǹtẹ̀ ní ẹ̀kọ́ mẹ́rin. náà irú obìnrin bẹ́ẹ̀ ǹjẹ́ òun náà lẹ́tọ̀ọ́ pàtàkì jùlọ sí jíjẹ múmu àti sí ilé gbígbé lóbìnrin tí ọkọ ò lè fẹ́ padà mọ́ èsì lórí eléyìí òun ni hadithu Fatima bintu Qaisi yóò fún wa ó ní Abu Hafsi Amri ó gbé oúnjẹ ó gbé ránṣẹ́ sí Fatima fasakhakothu Fatima wá wò pé ẹnu tó fi ránṣẹ́ sí òun ni fàṣàkì fọ̀tùhù nítorí gbé wáyé bínú torí pé wò pé ó kéré fọkọ́ọ̀là nígbà tí ìránṣẹ́ padà dọ́dọ̀ Abu Amri ó ní wàláhì òun búra ló kọ ọlọ́run máa laki alayna min shay yìí. wàláyọ̀ ọ̀lẹ́tọ̀ kankan mọ́ lọ́dọ̀ mi èyí tí mo fún ọ ní gan ọ̀lẹ́tọ̀ rẹ̀ dépò pé ó tún wá wò pé ó kéré. فجاءت رسول رسول الله صلى الله عليه sẹ́lẹ̀ ìgbà tí Fatima gbọ́ báyìí gbọ́dọ̀ Ànábì lọ ọkọ òun lóòótọ́ ti òun lẹ̀ kíkọ̀ yìí kíkọ̀ ìyẹn ni pé tọ̀lá kò bá inú bẹ̀yìnú náà kò bọ̀rọ̀ tó wọn ò lè padà dìyàwó rẹ̀ mọ́ bọ́n bá tiẹ̀ padà fẹ́ àfikún wọn lọ fẹ́ ọkọ̀ mi òun náà mọ̀ bẹ́ẹ̀.